هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn pé àtijọ́ kú ojúmọ́ abáríkà ojúmọ́ aláàjẹká ṣebúpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò yín ètò àti àpènyàn alifik fidin lórí one zero one point one power tfm lókè bèbí lógbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà jazakumullahu khairan ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òní èyí tó wá láti ọ̀dọ̀ afa yunus ní ilẹ̀ Ghana lọ́hùn wọ́n ní tí èèyàn bá ta nǹkan fún ẹnìkan tó ti wá sanwó díẹ̀ pẹ̀lú àdéhùn pé òun ó san ìyókù láìpẹ́ àmọ́ tó yá ńlọ́bádé tó ní pé òun wá dá nǹkan náà padà pé kéèyàn bóun kó owó òun tí òun ti ọkọ̀ san sílẹ̀ tẹ́lẹ̀ òun wọ́n ní ǹjẹ́ ilé iṣẹ́ ọ̀tọ̀nà lábẹ́ òfin ẹ̀sìn Islam eléyìí ó jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní èyí tó wá láti ọ̀dọ̀ ah, Mr Abdulnaafir ní ilẹ̀ amẹ́ríkà lọ́hùn wọ́n ní ó ṣẹlẹ̀ pé èèyàn kó pamọ́ sí ilé ìfowópamọ́ báńkì àmọ́ láìpẹ́ yìí ni ilé ìfowópamọ́sí yẹn fi àtẹ̀jíṣẹ́ kan ṣọwọ́ sí ni pé owó náà ó ti di iye báyìí lábẹ́ pé ó ti lé sí i wọ́n ní ṣé èèyàn lè lọ gba èlé yẹn ní báńkì kó fi ṣe sọ́dákọ̀ àbí kó tiẹ̀ kó fún yàn tó ní tọ̀hún bá wá ṣe àdúrà fún pé yàn kó fóun èèyàn bùn ún lówó wọ́n ní ṣé irúfẹ́ àdúrà báwọn ṣé ọlọ́run bá yóò gbà ṣé yóò fi sàn ẹ́ lẹ́sàn dáadáa ẹ jẹ́ wọn kọ́ dáadó bá ná. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹni tó rajà lọ́dún yẹn tó ti san àsán lẹ̀ lórúkọ pọ́ńkó yòókù bọ̀ ṣùgbọ́n tó sókè kàkà kó kó yòókù wá kọjá òdì tiẹ̀ níṣẹ́ ló dá ọjà yẹn padà kó n fẹ́ gba owó òun padà lábẹ́ òfin ọlọ́run má tó ṣe pé ẹ ti jọ ṣe ìdúnàdúrà ẹ ti jọ ta fúnra yín ọ̀rọ̀ yín ti wọ̀ ẹ ti jọ túká kúrò láyé ibi tẹ́ ti rà á tẹ́ ti ta fúnra yín lábẹ́ òfin ọlọ́run rírà àti títà yẹn ti pé. النبي صلى الله عليه وسلم أن البيعان بالخيار ما لم يتفرقا ẹni tó ta fún yàn àtẹnitọ́ ra lọ́dọ̀ rẹ̀ àyè wà fún wọn láti ṣẹ̀ṣà ìrànlámá lópin ìgbà tí wọn bá ti túká àmọ́ ṣe tẹ́ ti túká yẹn kò sáyè má láti sọ pé ń rà mọ́ àyàfi lábẹ́ àbúradà nǹkan míì bíi kọjá pé ẹ dá mọ́jẹ̀ mu wípé tí mo bá mu lọ tí mo rí i pé rírà rè ó pé mi màá dá padà màá pé káwọn èèyàn bá mi wò ó tí wọ́n bá ló mú un ajẹ́pẹ́ mo ti rà máa fún yín lówó tó kù tí wọ́n bá ní òun mú ajẹ́pẹ́ rà má máa padà wá gbowó mi máa dọ́jà yín padà fún yín láì jẹ́ pé nǹkan kan ṣe eléyìí là ń pè ní khiyaru shart kò sí tó burú nu eléyìí bákan náà tún lè dá padà lábẹ́ àbúrọ́dà khiyaru láàyè kó bẹ́ẹ̀ pé ń ra yẹn ẹ rí àlébù kan lára rẹ̀ eléyìí tó ṣe pé tí àwọn ẹni tí ó ṣe pé wọ́n lóye bá wo nǹkan tẹ́ ra yẹn wọ́n wàá sọ fún wa pé àléébù yìí kìí ṣe tó ṣeé ṣe kápọ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ ẹni tọ́ra àléébù tó ti pẹ́ ni ní ti ń bẹ lára rẹ̀ kó di pé wọ́n gbélé yín lọ́wọ́ látàrí àléébù yẹn ọ̀tọ̀ sí kékeré dá padà tí ọ̀bá ti wá sí àwọn nǹkan báyìí ẹni tó bá mú un ta fún tó bá dá padà tó lòun mọ́ ẹ̀bùn dówó tẹ́ bá fẹ́ sànù rẹ̀ lẹ́gbọ̀jà ń padà lẹ́fun lọ́wọ́ rẹ̀ tẹ́ bá fẹ́ sànù rẹ̀ lẹ́gbọ̀jà ń padà lẹ́fun níwọ̀n bẹ́ẹ̀ tó ti san padà tẹ́ fẹ́ sànù rẹ̀ ó ti rà ó ti rà ná tẹ́ fẹ́ sànù rẹ̀ kọ́sán tó kù ọjà ti di tiẹ̀ tẹ́lẹ̀ náà eléyìí ló fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa. wọ́n ní tá a bá fowó sí báǹkì tí báǹkì wa ta wá lólobó owó tó fi sọ́dọ̀ wa ó ti lé o iye báyìí ló sì fi lé láti ṣe mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá wa ṣe rìbá léèwọ̀ yamhaqullahu rìbá wa yurbi sadaqat ọlọ́run máa fi rìbá kó parun bá dúkìá láti ṣe sọ pé lábẹ́ òfin ọlọ́run tí kọ́bọ̀ àbí pínì àbí tọrọ bá lé lórí owó wa àfi ká wọ́nà láti bọ́ lọ́wọ́ àlékún yẹn ẹ̀yin wá fẹ́ bọ́ lọ́wọ́ rẹ̀ ẹ wá lọ mówùn ẹ̀bùn yẹn ẹ mówùn yẹn fi fún yẹn ẹni tí a wá fún lówó àkókò bùkátà ká máa kà pé ibi báyìí láti la fi fún ọ òun bá ṣàdúrà ṣé àdúrà tó ṣeun sórí rẹ lè gbà àdúrà tó ṣeun só lè mú kí dáadáa tó lè tara àdúrà ń ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ sí yẹn àkọ́kọ́ àdúrà làdúrà ń jẹ́ ṣùgbọ́n wọ́n bá ń ṣàdúrà fún yín látàrí owó tí ò da eléyìí tẹ̀ bùn yàn àdúrà yẹn ẹ má fọkàn sí pé yọ gbà o hmm. ẹ má fọkàn sí pé yọ nítorí pé wọn ọba ò ní gbà tẹ́lẹ̀ náà kò ní gba sàrà ṣe fún yín lórí sàrà tó lọ́run ní gbà àmọ̀pọ̀ náà tí sàrà ń gbà iná làdúrà náà gbà ní gbà lórí sọ pé owó tó bá ti wọnú wọ náà láti bọ́ ni níta sì fẹ́ bọ́ lọ́wọ́ sùn náà láàmú àrètí ọjọ́ bó ti ṣe jọ. jazakumullahu khairan sheikh ah, lónìí ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwọn ẹ̀rọ tí a lò yóò ra yípadà díẹ̀ ẹyọ kan náà ni ó sì yípadà nínú méjèèjì fún rí kan àbí kejì kẹ́ ẹ bínú fún tòní náà ni o zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight àti zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight àwọn nọ́mbà tí a lò nù fún tọjọ́ ọ̀tún ní ẹ lọ́wọ́. asalaamualeykum warahmatulahi wabarakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tó kọ́ ibi ẹ ti ń pè. olùbádùkún olùkùnrin olókè ní ìgbọ́n. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi àkọ́kọ́ ni pé kí ni sẹ́rí àsìlámù sọ nípa obìnrin àti ọkùnrin tí ẹ gbà láti fẹ́ra wọn ṣùgbọ́n arákùnrin yìí ọjọ́ ẹni tí a sì ti tẹ̀ lé díẹ̀ tí ò lágbára àti gbogbo tó dé bùkátà lórí obìnrin yìí ṣùgbọ́n ọlọ́run tẹ obìnrin ó sì gbà láti fẹ́ ọkùnrin kí ni sẹ́dí àsìlámù sọ ló rẹ̀ pé kí ọkùnrin bẹ́ẹ̀ gbà fún obìnrin bẹ́ẹ̀ ni gbére alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àti ń wo ramadan lọ kan kọ́mọ̀dé pé ká kíkí ní ayé àǹfààní rẹ̀ máa jẹ́ ti òfú. tí wọ́n á tún jẹ́ ẹ̀rọ pé àwọn tó ń kó lóúnjẹ yìí wọ́n máa ń ṣàdúrà fún òfú kí ni Islam fi sọ lórí ilé náà bákan náà ẹ pèsè. alhamdulilayi ẹni tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá gbà láti fẹ́ra wọn ṣùgbọ́n tó ṣe pé epo káká nínú àlọ́kùnrin yìí fi ń róúnjẹ tọ́lọ́ wọn á bùkún obìnrin yìí dáadáa wọ́n sì ti gbà pé àwọn fẹ́ra wọn ẹ̀rọ anisọ́wọ́ kí ọkùnrin yìí ọ gbà láti fẹ́rù obìnrin yìí bóyá ẹ gbẹ́jọ́ fáìnà ni hmm. nítorí pé sọ ni pé sọ́yẹ́ kí obìnrin yìí ọ gbà láti fẹ́rù ọkùnrin yìí nítorí pọ́kùnrin lọ́lọ́run pa kọ́ náwó lórí obìnrin hmm. òun lò pé múlẹ́rọ́ tí ó lé hmm. òun lẹni tó ṣe pà ń kọ́tọ́jú obìnrin obìnrin náà sọ́gbà láti fẹ́rù ọkùnrin yìí ó ń lówó lọ́wọ́ fi ṣẹ̀kẹ̀rẹ̀ ọkọ ò ní nǹkan ọkọ yìí náà lọ gbọ́dọ̀ máa tọ́jú rẹ̀ gbogbo bó tilẹ̀ wù kó kéré ma òun lọ gbọ́dọ̀ máa wọ oúnjẹ wá tí wọ́n máa jẹ òun lọ gbọ́dọ̀ máa dáṣọ sóbìnrin yìí lọ́rùn òun náà pèsè ibùgbé fún wa sọ̀rọ̀ eléyìí nù tóbìnrin bá ti gbà láti kò sí wàhálà ní pé àwọn ti lówó kó sẹ́mi àpọ́kùnrin ọkùnrin náà lọ́ọ́ ẹ̀kọ́ màjá mí lówó lọ́wọ́ kìí ṣe àwáwí ìwọ ló fẹ́ jọ́kọ bàbá tó bàbá ọmọ ṣe kámá ò lè ránṣẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà ni pé tí bá dé ọba ẹlẹ́dàá ó ní agbára tá àti òru tí rọmọdún bá dé àmọkànnà bí sọlọlá àdìsọlá ó sọ alójú kòkòrò láti jáde tó ṣe pé yọọ mọ afáni tó bá ṣe sòyàmù ní oúnjẹ sínú torí téèyàn bá ṣe bẹ́ẹ̀ èèyàn tara rẹ̀ gbá ládàá irú ìtẹni tó ṣe sòyàmù náà gbà ẹ wá ní sá lè ṣe bẹ́ẹ̀ ká wá fi sọrí pàǹfin ṣe sàrà fún òbí wa tó ti kú bẹ́ẹ̀ ni a lè máa fún aláìní lóúnjẹ pẹ̀lú ẹ̀mí pé oúnjẹ ìsínú tí fún àwọn tí wọ́n ń sínú yìí sàárà ni mò ń fi ṣíṣe bẹ́ẹ̀ ṣe fún bàbá àbí ìyá mi tó ti ṣaláìsì kò sí nǹkan tó burú mbẹ. ẹ wá ní sàtún wá lè tọrọ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń sínú yín pé ẹ máa bá ní sàdúrà fóbi wa kò bùkátà àníyàn yín ti tó nígbà táyìn ti dà ní ẹ̀kọ́ ìfi ṣe sàárà fóbi yín ni ó ti tó torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọmọ nǹkan tó pamọ́ àti tó pamọ́ jù tó pamọ́ lọ kò sí kan tó pamọ́ sọ́lọ́run ọba ẹlẹ́dàá wa. Hmm. sòtáyìn bá ti ṣe bẹ́ẹ̀ kò burú tó bá jẹ́ pé ẹni tó jẹun lọ́dọ̀ yìí òun lọ wá dídí nsọká ah, ọlọ́sàn yín lẹ́sàn-án rẹ ọlọ́ba sírí yín pítọ̀ ẹ lákùnrin má gbàgbé àwọn òbí mi nínú àdúrà lọ́ba tán tó hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́. zero nine zero five one six four five four three eight ẹ má gbàgbé pẹ̀lú mọ́ darapọ̀ mọ́ wa ní ìkànnì facebook òun náà ni ẹ ti mọ̀ darapọ̀ mọ́ wa ẹ dákun yín tí ẹ̀ ń pe mtn number tí ẹ̀ ń pè yìí afọlọ́ǹbẹ̀ yín ẹ dákun náà pè lọ́wọ́ báyìí a lè gbé a sì ní gbé. hello. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ni bí ẹ ti ń pè. kí ni ìbéèrè yín. ẹ lọ bá a lọ rẹ ní ìtajùra. àmín àmín. ojú mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé nǹkan ìgbé òjò bá lọ rọ̀ kí àgbàrá gba ojú ọ̀nà àwa fẹ́ kírun ǹjẹ́ ṣé àyíká tó máa pèrò náà bá ṣe máa ń pèrò mẹ́sàlásì àbí wákà ẹ̀rọ ẹ̀rọ náà ẹ̀ ṣe nǹkan. hello. ǹjẹ́ o rọ̀. kí ni ẹ tún béèrè yín béèrè lẹ́ẹ̀kan sí i. wà ní kí ló sọ ni pé ìpínlẹ̀ èdè bá rọ̀ iye hmm. àgbàrá gba ojú ọ̀nà mẹ́sàlásì sí àráyè òbí mẹ́sàlásì tó wá jẹ́ pé ilé ni ọlọ́run ti kádàrà bá kírun hmm. ṣé wàá pèrò ilé náà ni àbí ẹ̀yìn tí a ti máa ń pè mẹ́sàlásì. alhamdulilayi tàbá fẹ́ ṣe sọ̀lá ọ̀ tàbá fẹ́ ṣe sọ̀lá ọ̀ tó bá ti jẹ́ pé jàmáà la fẹ́ ṣe tó bá jẹ́ mọ́ṣáláṣí àbí bòmí tí èsì mọ́ṣáláṣí á pèpè fún sọ̀lá àti ṣáájú ká tó ṣe sọ̀lá. zero nine zero ọ̀dà ẹ̀já mélòó iná hello. hello. ìyá hello ẹ sì ń bẹ lójú òpó rà tí ọba jáde ẹja tún ṣe báyìí zero nine zero five one six four five four three eight nọ́mbà tí hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kọ́ ibi ẹ ti ń pè o. abdulrahman láti sàmárì. à ń gbọ́ yín. sàmárì. kí ni ìbéèrè yín? ẹ gbogbo islam ẹ pé ẹlẹ́bọ ni tẹ́lẹ̀ wọ́n wá rí lẹ́ sí pé ìtò ń ṣe tẹ́lẹ̀ tó bá sílẹ̀ wọ́n mọ̀ kúnnú lé wọn ni kí lè fi lórí ẹ̀. alhamdulilayi wọn gba islam ó sì jẹ́ ẹlẹ́bọ tẹ́lẹ̀ wọ́n á fi tó létí pé ìjà ń ṣe nu lé wọn ẹnikẹ́ni tó bá fi sílẹ̀ yóò kú ni àwa fún ní ìdánilójú wípé kò ní kú àfi lọ́jọ́ kú rẹ̀ ọjọ́ ọkú kálukú ní ọkù islam gan tó ń ṣe ń gan láàbò kò sí ẹbọ náà tó lè borí rẹ̀ àyàfi tí islam tiẹ̀ náà bá dúró déédéé eléyìí ìdánilójú eléyìí tó lágbára láti fún ọyàn torí pé àwọn àdúrà wà lánàbì sallallahu alaihi wasallam fi kọ́ wa bí àwọn aláboró ẹbọ nǹkan ni ó ṣe ọ ní nǹkan kan òòṣà ńkọ́ ní oṣù ọ̀nì kankan àwọn tó wà ń di rẹ̀ àwọn náà ni wọ́n fẹ́ ṣe ni wọ́n fẹ́ ṣe àìdá àtàbúrú sí ọ. sọ anábì sọlá àṣìlá ti kọ́ aláwọn àdúrà eléyìí tó ṣe pé tí wọ́n bá ń ṣe àbúrò padà sí orí aláburú ọlọ́run ọba dáàbò rẹ̀ bọ̀ bí islam rẹ mú ọ̀gbọ́dọ̀ padà sí ìdí ẹ̀bọ ọmọ láéláé. hello hello hello aleykum salaam wa rahmatulah orúkọ mi bẹ́ẹ̀ ti ń pè. orúkọ mi ni muhammadu yusuf láti ọjà ń gbé. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ẹ dàkún tí èèyàn bá ní ìyàwó mẹ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní èèyàn wá fẹ́ fẹ́ omi a gbọ́ wípé ṣẹ̀yà sọ wípé èèyàn láti kọ ẹyọ kan sẹ́yìn fẹ́ omi lè kí òbí pé mẹ́ni kí òbí níta yọ sí ní ànábì ìfọ̀sálẹ̀. àwa àwa fẹ́ gbọ́ àgbọ́yé ní orí rẹ̀ dáadáa ẹ̀dá kan wá fẹ́ kẹ́ bá wa ṣàlàyé lórí rẹ̀. hello. ẹ̀dá kan mẹ́ka yọ. hello. ṣé ẹ̀yin ti ní mẹ́rin àbí. a ti mi. nígbà tí o bá ní mẹ́rin kẹ́ máa béèrè. <laughs> Ah, hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kan jẹ́ ti ń pè ìyá àpilọ́tọ̀ láti máa ti fa. ọyẹ dasi kí ọyẹ béèrè béèrè. ìbéèrè mi ṣe ẹgbẹ́ bẹ́ẹ̀ ti gbé ṣé wàá ń pè tàbá ń pè tàbá ń kàgbé àlẹ́ wọn. ó láwọn ìgbìmọ̀ bẹ́ẹ̀ tàbá ń pè kọ̀lẹ́ ńbẹ̀. tàbá ń kí o tàbá débi tàbí kọ̀lẹ́ ṣàmà pè kọ̀lẹ́ dálẹ̀ sí àdáwò yẹn ṣe lè ṣe láàrin yẹn. ẹni tó ń ṣe sọ̀lẹ́ tó kí alukur'an di àyè kan nínú àwọn àyè tá a ti máa forí kanlẹ̀. yóò sọ pé Allahu akbar níbẹ̀ yóò sì lọ sí ìforíkanlẹ̀ nígbà tó bá forí kanlẹ̀ tán ẹ̀yọ̀ kan náà ni yóò tún sọ Allahu akbar yóò náà ró padà yóò ká fi forí kanlẹ̀ yẹn kò bá àjọ kan lọ́kà lẹ́yìn rẹ̀ àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ hello. sísá ló kó látàjọ kòtò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé táìmù ramadan yẹn àwọn tó bá lókun àti gbàwẹ̀ bíi olóyún àbẹ́ni tó bá bímọ sílé ṣó lè máa ṣe fún ẹlòmíì tó dà tó wáyé fáwọn èèyàn bá wá tán ṣó lè dà padà bí ẹlòmíì tó ṣe fún yẹn èyí náà ti gbàwẹ̀ bẹ́yẹn. ìbéèrè yín òun ó ní ọmọ ṣe fẹ́ nìkan ó rí bákan àti ìwọ yé o. wípé o tí ó sè oúnjẹ tó yẹ kó fi máa ṣínú àbí kó fi máa ṣiṣẹ́ àkókò sàrè tó bá ń gbé sẹ́lómi ìta ṣé òun náà yín ládàáwẹ̀ àbó máa rí sọ̀nà wẹ̀. alhamdulilayi sọ́sùn yàn látàrí pé yàn lóyún látàrí pé ń ma kò pé kí olóyún tí ń yẹn oúnjẹ fún ọkọ rẹ̀ tí ó fi sínú oúnjẹ fọ́kọ rẹ̀ tí ó fi jẹ ní sọ mà ní kò sọ sùyàmù ṣùgbọ́n lọ́wọ́ fún un ládàá pé ọ̀ràn ẹni tó fẹ́ sọ sùyàmù lọ́wọ́ pẹ̀lú ní tí ó jẹ́ kí sùyàmù yẹn kọ́ rọrùn fún ọlọ́run fún un ládàá ètòsí. tí rọmọdọ́n bá ti wá lọ lára tiẹ̀ náà bá ti mọ́kun láti lè sọ sùyàmù iye ọjọ́ tó bá pati tí ò fi ṣe tí ò fi ṣe sùyàmù ní rọmọdọ́n yóò san padà. hello. salaamaleykum. aleykum salaam wa Juliet láti Jàǹbáyé. kí ni ìbéèrè yín. ẹ̀jẹ̀ mo fẹ́ bèèrè lọ́wọ́ àfa kan ṣàlàyé lórí wọ́n ṣe máa ń wẹ ìwẹ̀ àìjọ àti dánábà wọ́n ṣe máa ń wẹ gẹ̀gàn. alhamdulilayi ẹ ẹ lè ṣàlàyé rẹ lórí ètò yìí bó ti ṣe kúrú tó nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin sẹ́yìn àbí níbi oṣù méjì sẹ́yìn a ti ṣàlàyé léyìí nínú ìdánilẹ́kọ̀ọ́ hudan wa bushra ní mọ́ṣáláṣí ọjà pé àṣàlàyé ìmára nínú ẹ̀sìn islam torí irú ìbéèrè yìí náà ni ẹnìkan ló wọ́n má jánábà àwẹ̀ òun sì ti jẹ́ mùsùlùmí láti ọjọ́ tó pẹ́ hmm. torí ẹ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ bí wákàtí mẹ́rin kí ló dé tẹ̀yìn ọ̀wá ẹ̀wà ń gàǹbàrí sínú Ògbómọ̀ṣọ́ ń bi bí wọn bá mọkò sọ yóò kọjá gàǹbarì tó ń torí di eléyìí ntí ó mú yín má lè wá ẹ gbìyànjú láti wá fọ́nrán tí wọ́n ká ìdánilẹ́kọ̀ọ́ yẹn sí ẹ gba láàyè ń bẹ pérépéré náà. hello. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah ìrọ̀lẹ́ kàtó kan yín bẹ tí ń pè o. mo fi ìdí lọ sí ọ̀sẹ̀ àìsàn mi. kí ni ìbéèrè yín ìbéèrè mi fún àwọn ṣèkì wa ni pé ẹni tí ó ń ṣe tó ń kírun lọ́wọ́ mhm. pé wá dára tó dá ọ̀ràn sùjúdù sáwí tí sùjúdù sáwí wá jẹ́ sùjúdù bàdí àmọ́ lẹ́yìn tí ó ti sálámọ̀ tó wá ṣẹ̀ ń ṣe sùjúdù bàdí yẹn ìgbà tó forí kalẹ̀ ìgbàgbọ́ méjì yẹn ló bá jẹ́ pé ìwọ̀n ìbá já ìgbẹ́ dúpọ̀ bẹ́yẹ oṣó báwo ni irú ẹni bẹ́ẹ̀ sì máa pé irú òun bẹ́ẹ̀. ìbéèrè ẹlẹ́kejì òní pé tẹ́lẹ̀ bá ṣe ìfọ̀fúnà lọ́wọ́ téèyàn wá rí pé èèyàn kírun lẹ́yìn mọ́ọ̀mù àwa wà ní òkun so èèyàn èébì fẹ́ gbéyàn lórí òun so bí yóò bá lè ti gbé òun sókè ó ṣe kéèyàn gbé sílẹ̀ lẹ́yìn báwo ni ẹ ṣe máa ṣe àtúnṣe láàyè yẹn àwọn bóyá méjì bẹ́ẹ̀ lọ́sàn. alhamdulilayi ẹni tí jẹ́ pé ó dáràn sùjúdù sàhù lẹ́yìn sí sálámà tó wá jẹ́ pé ó ti sálámà tán ó ti wá ṣe ìforíkanlẹ̀ méjèèjì yẹn ó tún sálámà ló sùn báwo ni ó ti ṣe ṣe yóò lọ tún àlùwàlá ṣe yóò padà yóò ṣe Allahu akbar yóò jókòó yóò wá foríkanlẹ̀ méjì yẹn ẹsẹ̀ sì wá sálámà nítorí pé ìforíkanlẹ̀ tẹ̀yìn sí sálámà tí ó bá ti pẹ́ lápẹ́jù àlè san padà eléyìí ìjọba ọlẹ́ni tí ń bẹ lẹ́yìn imam téèbì gbé báwo ni ó sì ṣe tó bá gbìyànjú láti dá padà ṣùgbọ́n téèbì yẹn yarí tó jáde téèbì yẹn bá ti jáde wọn jáde kúrò nínú sọlá wọn lọ fọ èébì yẹn nù wọn padà wá bẹ̀rẹ̀ sọlá tirẹ̀ wọn padà wá bẹ̀rẹ̀ sọlá tirẹ̀ apá kan nínú àwọn olùmọ̀ sọ pé èébì gan bá lù alájẹ ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù ní kékọ̀ọ́ bá lù alájẹ wọn lọ fọ ẹnu fọ gbogbo ibi tí èébì yẹn bá yí wọn wá tún sọlá tirẹ̀ bẹ̀rẹ̀ tó ló ti jáde kúrò nínú sọlá. ṣé ìbéèrè tí mo fẹ́ béèrè ó ní pé tí ìmáàmù tó bá ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tó wá jẹ́ pé sọ̀láàtì yẹn a máa ké sókè ni bóyá bíi ṣúbì ó wá ń ké lọ́wọ́ ó wá ṣe àṣìṣe bóyá ó ṣe àgbéfò wáyà kan sí omi nínú súrọ̀ kan náà ti ń kírun ṣé lójú ẹsẹ̀ tí ó ṣe àṣìṣe ni èèyàn pàkíyèsí rẹ̀ ni àbí nígbà tá a bá rí i pé ó kọ lẹ́nu kọ̀ mọ́ èyí tí ó tún tò tẹ̀léra wọn lèyìn ò fi pásákíyèsí tó bá pé yé wa dájú wípé ìmáàmù wa ti fo àyà kan àrùn létí àyà yẹn torí pé alukur'an lè kí sọ̀rọ̀ bàbá wa hmm. bó ṣe wá gangan náà la gbọ́dọ̀ máa ké sọ àmọ́ tó bá pé kò dáhà náà lójú àbí bíi tí ń kégun òye wa kásánú dédé síbí hmm. sọ kí ìmáàmù ọmọ bá lọ torí pé tó bá gbàgbé àyà kan tó sì bọ́ sórí ètò tẹ̀lé kò tí ì ṣàìdá hmm. nípa pé ń sìn ka alukur'an lọ náà ni èyí tó sì file nǹkan máa file. filẹ̀ tó eléyìí jẹ bó ṣe jẹ. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín bí ẹ ti ń pè o. ọkọ mi ni abdeli láti Ọ̀yọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí èèyàn bámu bá wà lórí múbàrí níbi ìrun ìzáì hmm. tí wọ́n ti kí raka mẹ́ta tó fẹ́ raka ìkànnì ni èèyàn bá tó tí wọ́n bá tí wọ́n bá sálámà bó la fi lè san raka mẹ́ta yòókù padà salaamaleykum. alhamdulilayi rọ́kà tẹ́yìn báyẹn òun lẹ́lẹ́kẹrin fún imam ṣùgbọ́n ẹ ṣírò rẹ̀ pọ̀ ńlá lákọ̀ọ́kọ́ tìyín ajẹ́pẹ́ ti ṣe rọ́kà alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ bá mú ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin wá ọ̀dájú kò ti yé yín bẹ́ẹ̀ sì ṣe rọ́kà yín alákọ̀ọ́kọ́ lèyí tẹ́yìn kọ́kọ́ bá ìmáàmù lẹ́yìn rẹ̀ tẹ́bá ti dìde nísìn ẹ̀ mú rọ́kà ẹlẹ́ẹ̀kejì wá ẹ̀kẹ́ fati àti súra lákèjákè. Hmm. lẹ́yìn rẹ̀ ẹ wàá jókòó ẹ ṣe tashahud àtàyà lẹ́yìn rẹ̀ lẹ́wàá dìde lọ́sọ́rákẹ́ ẹlẹ́kẹta tí ẹ ké fatia nìkan jẹ́jẹ́ ẹ̀yìn rẹ̀ dìde lọ́sọ́rákẹ́ ẹlẹ́kẹrin tí ẹ tún ké fatia jẹ́jẹ́ sọlá tì yín bá parí. hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè yìí. Um, orúkọ mi ni ibrahim láti láti. ọjọ́ Germany Germany. sọ láti Germany kí ni ìbéèrè yín. ìbéèrè mi ń ṣe ẹgbẹ́ ṣé kí ni àtúnṣe ẹ̀rọ ìsìlámù kan tí tí bá fẹ́ fẹ́yàwó ṣùgbọ́n tó yẹ pé ìyá àyàn ní àwọn òfin gbogbo ayakara mọ́yọ̀ tí wọ́n fẹ́ fẹ́ tí òfin ṣe lórí tiẹ̀ tí rẹ̀ bóyá péyàwó yẹn ò lọ́yọ̀yà tó ní o àdínkù mọ́ wá kí àwọn dáadáa wọ́n ṣàǹgí gbogbo àwọn oríṣiríṣi ọtí gbìyànjú kí ni ìgbé àti ìsìlámù kọ síwẹ̀ náà. alhamdulilayi tó bá kó ṣeéṣe fún yàn kéèyàn fẹ́yàwó téèyàn fẹ́ fẹ́ tó sì jẹ́ pé ẹ̀sìn obìnrin yẹn iná ló jẹ́ kó wú yàn so tí ọlọ́run bá ní kí àwọn òbí èèyàn kó tẹ́ àwọn náà lọ́rùn tó dáa ni àmọ́ tí ò bá tẹ́ àwọn òbí èèyàn lọ́rùn ìwọ gangan la láti ṣe. Si tọ́yẹ kọ́ ọmọ àti ṣe ara rẹ̀ wọ́n ló fẹ́ fẹ́yàwó kìí ṣe bàbá ẹ̀ wọ́n ló fẹ́ fẹ́yàwó kìí ṣe màmá ẹ̀ léyìí tó wọ́pọ̀ jù àwọn màmá ní pàtàkì jù àwọn lè má bọkùnrin fọwọ́ sí obìnrin tó fẹ́ fẹ́ pàápàá jùlọ tóbìnrin yẹn bá jẹ́ lẹ́sìn torí àwọn ò ní rí mùsìn wọn ò ní rí mọ́gàn so torí wọ́n fẹ́ máa darí rẹ̀ bá ṣe fẹ́ bí wọ́n kó àwọn kòǹgìrì lé lórí àti àwọn orógùn ńláńlá tó tí wọ́n máa rù ká gbòòrò fáwọn ní ṣíṣe ńsàlẹ̀ jẹ́nẹ́rà àwọn ní ṣíṣe lókè kínní kan irú àwọn ẹlẹ́pẹ́ nítorí tí wàá rí ńgbà tá a wà ní ìyàwó ojú tí ẹyin ti sin ti rí ni àwọn tí wọ́n máa rí lò bẹ́ẹ̀ làwọn máa fẹ́ àkóso tó kan màmá rẹ̀ kan pẹ̀lú ẹ̀sìn òbí kí ló fẹ́ fi sọ wọ́n gán ni ọ̀pọ̀lọpọ̀ nù ọ̀ nífẹ̀ẹ́ kẹfẹ́ ni tó lẹ́sìn so ẹni tó yẹ pé ayé àtàṣà iná ló wọ́n máa bá ká làwọn máa wá fún ìwọlá láti ṣe hmm. tí wọ́n bá fara mọ́ alihamudulilayi tí ọba tẹ́ wọn lọ́rùn tí ẹ̀sìn ọmọbìnrin tí ọba ti fẹ́ fẹ́ tó bá pé torí rẹ̀ ni wọ́n ṣe fẹ́ fẹ́ so ìwọ máa tẹ̀síwájú pẹ̀lú ìyàwó tó fẹ́ fẹ́ ọlọ́wọ́ bọ̀ falbarkasi. àmín. hello. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah. ó kàn ń yẹ jí ń pè o. ìlà ìkọlá tó gbọmọṣọ. kí ni ìbéèrè yín a fẹ́ bẹ̀rẹ̀ pé sísá náà táwọn ìyàwó máa ń ṣe kó tó dijọ́ nìka pé kí ni ìsìlámù ti pẹ̀. ẹ ẹ lọ́wọ́ kí ni wọ́n máa ń ṣe ní sísá náà ìdíngan ní pàtó. wọ́n á give lecture wọ́n á ṣeré wọ́n á bára wọn sọ̀rọ̀ wọ́n á kọrin. Mhm. ṣùgbọ́n wọn ní lùlù. sọ alhamdulilayi uh, because ọ̀rọ̀ àwọn àbẹ̀rẹ̀ báyìí àwọn yìí dáhùn àfi tẹ́ ẹ bá sọ nǹkan tẹ́ ẹ máa ṣe ń bẹ̀ lẹ́fọ̀ọ́ sí nítorí pé nǹkan ta ń ni ẹ bá lọ tọ́ ẹ pa àwọn aburú wà nù rẹ̀ àjẹpẹ́yìn lẹ káwọn máa ṣàbúrò. ẹ bá sì ní ọ̀tọ́ ẹ kó gidi dáadáa tó hmm. àlàyé tẹ̀sán ò tí tò torí pé a tún ti gbórí sí mi hmm. nípa tí wọ́n máa ṣe nínú òru yàn hmm. torí ẹ̀ ká pàtì ká máa ṣe wọ́n dájú ká ṣe lọ torí kò sínú nǹkan tí Islam mú wá pé kẹ́ ẹ ṣe fọ́mọbìnrin tí ń lọ ilé ọkọ ẹ fàdúrà ràn lọ́wọ́ kọ́ má di pé yóò lọ àlọ́ padà láìpẹ́ ẹ fàdúrà ràn lọ́wọ́ bí ó ti ṣe rí bẹ́ẹ̀ gbé tíbi ọ̀rọ̀ ọlọ́run tí ó tù la gbogbo ìtẹ́ǹsẹ̀ wọn wọ́n padà tún di nǹkan àbànújẹ́ nígbà wọn bá lé e ránṣẹ́ láìpẹ́ láì jìnnà tó nítorí di eléyìí ká gbìyànjú láti jẹ́ pé amójútó ní tí ó wúlò tẹ́sí mú wa kìí ṣe àwọn nǹkan kan tó kọ́ làjú làjú òde èwò yìí kàn mú wa láàgbé night nígbà bá rí night afternoon náà. <laughs> hello. ìpáyín láti èkó yìí ni. kí ni ìbéèrè yín. ìbéèrè kan afẹ́ béèrè afẹ́ béèrè nípa ọ̀rọ̀ ìgbẹ̀yìn ayé mm-hmm. wọ́n ní ẹnìkan pọ̀ tí wọ́n ń pè ní mọ̀sí jàjáàt ìjẹ́ mm-hmm. nìyẹn ń bọ̀ lóòótọ́ wọ́n tọ́ ọbẹ̀ fún wa pé àtẹ̀sí ìta ọgbà kan fún ayé ìjọba àwọn kan wọ́n láwọn onígbàgbọ́ nípa ẹ̀ ẹ̀yìn wa ń kọ́ ẹ̀yìn ń kọ́ tẹ̀síṣẹ́ fáwọn kan ẹ̀yìn ń kọ́ sẹ́yìn gbàgbọ́ ìbánigbé. hello hello ṣé ẹ̀yin gbà pé mọ̀sẹ́yìn ìdàjẹ́ ló ń bọ̀ àti pé ànábì yìí sáà náà ń bọ̀ náà agbábẹ́ agbábẹ́ táwọn tó gbà. wá fi rán wa sáwọn kan. <laughs> nígbà tó ti gbà bẹ́ẹ̀ o ti tán náà nù. tó àkọ́kọ́ àti ṣèdánilẹ́kọ̀ọ́ rẹpẹtẹ nípa àwọn àmì gbẹ̀yìn gbà àwọn àmì gbẹ̀ǹdà kìyàmọ̀ gbọ́mọ̀sánbí náà láti ṣe ẹ lè wà kàn ẹ́ bá ń bẹ̀. Hmm so òdodo ẹni pé masihi dajjal ń bọ̀ torí ẹ̀la nàbì sallallahu alaihi wasallam ń ṣe kọ́ agbègbè gbàtà bá ṣe sọ̀lá ká má sàlámà ṣáájú ká tó sáàdì ọlọ́run níbi àbúrò nǹkan mẹ́rin. allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al wal-mamat wa min sharri fitnati al dajjal. kò ní dé kí lànà yóò wá ní ká máa sáàdì ọlọ́run níbi àbúrò rẹ̀ so masihi dajjal òdodo ni yóò sì nínú àkọọ́lẹ̀ ọ̀nà ni pé yóò wà yóò fìtínà gbogbo ilé ayé ogójì ọjọ́ péré ni ó sì so anabi sallallahu alaihi wasallam sì fi hàn wá pé tó bá dé ẹ̀yìn dídé rẹ̀ lànàbì ọmọ Maryam alayhi salam ló náà sọ̀kalẹ̀ anabi yóò wá sọ̀kalẹ̀ lẹ́nu pé yóò tẹ̀lé wa Muhammad sallallahu anabi sallallahu alaihi wasallam ló pin àwọn anabi tí Ìsá bá padà dé yóò wà níwọ̀ ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alaihi wasallam ni àkọọ́lẹ̀ wa wà wípé ní ọ̀pá masihi dajjal tẹ́yìn bá wa sọ pé kò ní í wá anabi Ìsá ò ní í padà wá ṣé ẹ̀yin lẹ́ẹ̀ wa pa masihi dajjal tó bá dé ni hmm. àbí kí ni karambani gan rí anabi sallallahu alaihi sọ pé yàn ń bọ̀ hadithi tó mú bíbọ̀ rẹ̀ tó mú wa ọ̀pọ̀ ó tó haddu tawatur. ọ̀pọ̀ ní pípọ̀ tó ṣe pé kò lè ṣeé ṣe kápá àwọn ẹni tó gbà wá wọn panu pọ̀ láti parọ́. bákan náà ayé alukur'an tó tọ́ka sí pé ń bọ̀ hmm. gbogbo ẹ̀ náà láti ṣàlàyé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ gẹ́dẹ́ so ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wa in min ahlil kitabi illa la yu'minanna bihi qabla mawtihi wa yawmal qiyamati aya yìí ló tọ́ka sí fànàbì ìsà ń bọ̀ tó àmọ́ tí èèyàn bá mọ pàǹkì yẹn ọ̀sẹ̀nu rẹ̀ ń dédé síbi ìsìnkú àkàmà jánu àmà sọ̀sọ̀kúsọ tí ò ní ẹ̀sìn lélẹ́yìí kì í ẹni tí ò bá ti mà nípa ẹ̀sìn kọ́ mọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kó fira rẹ̀ sí àyè nítorí pé tó o bá lọ sọsọkúsọ nípa ẹ̀sìn tí wọ́n máa ń pa rẹ̀ yóò dìbà lẹ́jọ́ fún ọ. ọlọ́ni wa an taqulu ala Allahi ma la ta'lamun nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run tẹ̀yìn ọ̀mà nípa rẹ̀. Hmm. hello ìyá ó ti rí ẹ jẹ́ kí n béèrè ìbéèrè léyìí tí ìmáàmù bá ń ṣe sọ láti lọ́wọ́ tó wá ń ké sùrọ̀ kan lọ sáwọn ọmọ wọn kò lọ títí torí pé àyè ibi tí wọ́n ti dúró ṣe sọ láti yẹn kò fẹ̀ lọ títí ó wá ṣe àṣìṣe ṣé èèyàn lè fọwọ́ gan ipe ó ti ṣàṣìṣe kéèyàn kan ra fọwọ́ tọ níwọ̀nba fẹ́rẹ́fẹ́. ìwà àṣìṣe o. pé ó ṣe àṣìṣe ó ṣe àṣìṣe nípa lórí súrọ̀ tó ń ké ó wá lọ sí súrọ̀ bòmí ṣé èèyàn lè fọwọ́. sọ ọwọ́ láfi gun àbáwọ̀ kà á kàǹtì kọ́ máa ké fún <laughs> bóòlù ẹ̀yin ṣe mọ̀ pé ṣàṣìṣe ń gbà náà tẹ́ ń fi ń ta ń pa so <laughs> kéwú tí ò ké dáadáa lẹ́yìn ọba ké. naam. ọ̀dà ẹja mú eléyìí. hello. hello ìyá eléyìí ò jáde o. zero nine zero five one six four five four three eight. hello. hello. hello. hello. hello òun náà tún ti já zero nine zero five one six four five four three eight àwa tí a bá ń gbọ́ lọ́nà tó jìn rere ẹ jẹ́ ká máa fi plus two three four sí yóò mọ̀ wọlé inshallah ẹ lọ́run. salaam aleykum. aleykum salaam ó kọ yín o. ẹ ẹ ṣe mo fẹ́ bèrè lọ́wọ́. ó kọ yín àti bí ẹ ti ń pè é. Eh, taofik ló ń sọ̀rọ̀ láti òkè àràdà. kí ni ìbéèrè yín pápápá. Eh, ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé eh, ìyàwó tó ti kọra wọn lẹ̀ lọ́wọ́dí hmm. pé ramadan bọ̀ tó bá parí rẹ̀ tó lẹ́tọ̀ láti so ìdílé lórí rẹ̀ àbí kò lẹ́tọ̀ láti so ìdílé lórí rẹ̀. ẹ jẹ́ àṣeyàn lé ní. kíkọ́ lẹ̀ mélòó lẹ kọ́. salamaleykum. ah omi ìdílé wa ẹ̀ṣẹ̀ sọlá ọ̀run sílẹ̀ ó gbọ́ yín bí ẹ ti ń pè o. Aziz ló ń sọ̀rọ̀ láti Ireland. láti. láti Ireland láti Ireland. náà kí ni ìbéèrè yín. àti akí àwọn dókítà akọ́mọ̀ tó bọ́ máa ṣe dáadáa fún un. àmín àmín. ẹ ẹ dákun ẹ mo fẹ́ béèrè ẹni tó bá fẹ́ sèṣì yàm mo tó ní jẹ́nẹ́bà lára kí fájì tó wọlé nígbà tí fájì á wọlé kò tí ì ṣe kò tí ì ṣe ìmọ̀ra tó bá gbàwẹ̀ tó bá sèṣì yàm lọ́jọ́ yẹn ṣé o máa ní àwẹ̀ ìbéèrè ẹlẹ́kejì ni pé ní tí yẹn bá lo toothpaste ní ọ̀fọ̀n ọ̀mọ̀tàn ọ̀rọ̀ ọ̀sán sí àwọn tí yẹn sì ní àwọ̀ ẹ̀jọ́ yẹn. ìbéèrè ẹlẹ́kẹta tí yẹn bá fẹ́ ṣe àdúrà fún àwọn pẹ́rẹ́ntì ìwé àdúrà alùpùpù bára àbúlá àbí náà síwájú náà tó bá ti pẹ́rẹ́ntì àwọn grand parents ló lóye láti kékeré ṣé ìwé àdúrà yẹn náà yẹn náà lè mọ̀ sí fún àwọn grand parents rẹ̀ pẹ̀lú àníyàn tó ní àṣà àgbà ẹ̀kọ́ àwọn grand parents yẹn alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tó fẹ́ ṣe sùyàm tó pé ńgbà tó jí sí ayé sí báyà alifájàre ti yọ ó sì jí pẹ̀lú jánaba alifájàre ó ti yọ ọ̀jẹ̀sàrì tán ṣùgbọ́n jánaba ń bẹ lára rẹ̀ kò wá wẹ jánaba yìí kúrò lára àfi lẹ́yìn gbàtà alifájàre yọ eléyìí kò díyàn lọ́wọ́ láti ṣe sùyàm irú rẹ̀ àmà ṣẹlẹ̀ sanabi sallallahu alayhi wa sallam ńgbà tí èsì pé lẹ́yìn gbàtà alifájàre yọ ni jánaba tó ṣẹlẹ̀ sí wa jánábà ti ṣẹlẹ̀ sí wa kálífàjárì ó tó yọ á kàn wẹ̀ ni á wẹ̀ lẹ́yìn ìgbà tí àlùfàjárì yọ á sì lọ sàṣùbà síbá àti dàníyàn láti òru tẹ́lẹ̀ náà kò sí wàhálà. ẹni tó bá lo ọṣẹ ìfọyín ní ọ̀sán Ramadan sọ́ba ṣèyàmù rẹ̀ jẹ́ àbí ọ̀bàjẹ́ kọ̀bàjẹ́ lópin ìgbà tẹ́ bá ti mọ̀nà tẹ́ fi lè di lọ́nà tí òfin ní rapáláwọ̀nà fún yín hmm. tí ọba ti wọnà fún kò sí wàhálà mẹ́ gẹ́gẹ́ bí pákó náà ni pákó táàrùn yẹn lọ́sàn-án rọ̀mọ́bọ́n kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tómi rẹ̀ bá ti wọ̀nà fún wa. wọ́n ní rọ̀bẹ́nà hablana min azuwájìnà wàdùrìyàtìnà kúrọ̀tà àyùnìn wàjàánà lèmùtàkìnà ìmáàmá sálẹ̀ máa ṣàdúrà bẹ́ẹ̀ fáwọn òbí wa kò sí tòbí mẹ́ ẹ ṣàdúrà fáwọn ìyàwó yín àtàwọn ọmọ yín àtàwọn àrọ́mọdọ́mọ yín nù ẹ bọ́lọ̀ ń bá mi kí àwọn òbí mi méjèèjì kí wọ́n bá ń ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi ẹ sọ pé rọ́bì ọ̀fẹ́rẹ́ lè wọ́lé wa lè dẹ́yì wọ́lé mọ̀mìnì náà yọ̀wọ̀ mọ̀ ẹ̀kọ́ mọ̀ ṣẹ̀ṣá ọlọ́run foríjì mi foríjì àwọn òbí mi méjèèjì àti àwọn olùgbàgbọ́ òdodo lọ́jọ́ ọ̀gbẹ́ni alkiyama sọ gbogbo orú àwọn àdúrà báyìí àmọ́ sí fáwọn òbí wa náà. ẹ̀ẹ́dẹ́yẹ ẹni àkọ́kọ́ yẹn wá ṣe béèrè tó sọ pé òun àtìyàwó ń jà wọn bá wọn parí rẹ̀ rọ̀mọ̀bọ́n náà ń bọ̀ hmm. ṣé àwọn lè so igi kó fi máa dáná fún yàn ah, ṣé ebe yìí ń jẹun tẹ́lẹ̀ kìí ṣe pé ẹ gba ìyàwó padà nítorí Ramadan ẹ gbà padà nítorí pé ẹ ń fẹ́ kẹ́ ẹ túnjọ máa gbé lọ hmm. ọlọ́run sì fàlùbáríkà sí bíbẹ yín papọ̀ so ṣùgbọ́n ẹ à ń béèrè lẹ́ẹ̀kan bọ́yá ẹ̀ gbọ́ wípé hmm. ẹ̀mí ló lẹ ti kọ́ lẹ̀ torí pé kìí ṣe gbogbo obìnrin náà la lè pa dá padà hmm. tó wá pé kíkọ́ lẹ̀ yọ̀kan lẹ̀ kọ́ tó fi lọ a lè so yìgì padà. kíkọ́ ọlẹ́ méjì ni a lè so igi padà àwọn tí kọ́ ọlẹ́ bá ti pé mẹ́ta a lè so igi padà mọ́ ọ ó ti dèwọ́ láéláé àyàfi tóbìnrin yẹn bá lọ́kọ mi tán á jọ gbégbégbégbégbégbé tọkọ kejì náà wà kọ́ ọlẹ́ tẹ tí wọn rìn pàdé wà náà wà ṣé òun ti kó nbi tó ń lọ yún so ayé bá bá ń tún lè fi padà lẹ́ẹ̀bá tún fẹ́ ra yín padà lẹ́yìn ìgbà tọkọ mi ìbá kọ́lẹ̀ so àmọ́ tó bá yẹ pé kò tí ì jọyọ̀ kan àbí méjì lọ ẹ lè so igi padà. sheikh èyàn ń ṣe sọláàtì lọ́wọ́ ọwá tí ọwá jẹ́ oníraka mẹ́rin ó ti wá ṣe raka méjì àkọ́kọ́ ọwá yẹ kó jókòó tàṣáhùdù àkọ́kọ́ kò jókòó látàrí ìgbàgbé tó ṣe gbà tí ọwá lọ sí raka ẹlẹ́kẹta bó ṣe ń dìde báyìí orúnkún rẹ̀ àti ọwọ́ rẹ̀ ó ti kúrò ńlẹ̀tàn ṣùgbọ́n kó o ti gbogbo adé sàn án kó dó lórí rákàlẹ̀ kẹta làwọn máa ń bá sọ pé subhanallah láti fi ran létí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó padà sí orí sojúdì yẹn ni ó padà sórí tàṣàhùdù láwọ̀kọ́ yẹn ni ó ṣe tàṣàhùdù láwọ̀kọ́ tán ó tún lọ sí rákàlẹ̀ kẹta ó ṣe ìkẹrin náà ó wá wọn á ní àníṣàn ìtàn kankan ni bóyá kọ́ bílẹ̀ àbíbáàdì nǹkan nǹkan ọba ní kò sí kankan tí òun ọ̀sán pé ṣé eléyìí ó ṣe déédéé pẹ̀lú òfin ẹ̀sìn. àkọ́kọ́ nígbà tí èèyàn bá gbàgbé tẹ̀síáhùdà alákọ̀ọ́kọ́ tó sì ti gbéra hmm. kó ńlẹ̀ tán ńṣe lọ́yọ̀ kọ́ máa lọ bẹ́ẹ̀ kọ́ máa ṣe rákà ẹlẹ́kẹta ìṣòkòṣe ẹlẹ́kẹrin hmm. kọ́ wá ṣe tẹ̀síáhùd tó wá kú dẹ̀dẹ̀ tí ó sálámà kọ́ mọ́ sálámà kó forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì hmm. lẹ́yìn rẹ̀ ni ó tó wá sálámà. ìrọ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ sànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Abdullahi ibn Buhayna radiyallahu anhu torí rẹ̀ báwa náà sì máa ṣe nù àmọ́rò ètò ṣẹlẹ̀ sí ìmáàmù yìí ní ìsinyìí báyìí tó tún á padà sí ìjókòó àṣìṣe ni pípadà sórí ìjókòó rẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbéra kó ńlẹ̀ tán torí ẹ̀ yóò forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà torí pé ìdìde kúrò ńlẹ̀ ìgbára kó ńlẹ̀ táwọn kó tó tún di pọ́ padà sí ìjókòó yàn àfikún ni nínú sọ̀dá hmm. látàrí ìgbàgbé yóò ṣe ìforí kanlẹ̀ lẹ́yìn sí sálámà. Yeah. so ìforí kan lélẹ́yìí kì í pẹ́ jù so gbàtẹ́ ti gbọ́ báyẹn forí kan lẹ́yìn kò sí wàhálà ń bẹ̀. tọ́ba wa jẹ́ pé àti ńlẹ̀ àti múra àti ìgbéra ńlẹ̀ orúnkún ò tí ńlẹ̀ ọwọ́ ò tí ńlẹ̀ àjẹpá padà sí eléyìí ni ò sí ń tọ́sẹ̀lẹ̀. Hmm. hello. rahmatulah o. alájú ọba ni látàfin aláàfin. kí ni ìbéèrè yín. mo ti ẹ̀sàdún àfáàfáà ni ẹ̀mí ìlú ìfún. àmín. títí tó fi kú láyé òní láàrin. àmín náà kún fẹ̀yẹ̀ kún. ìgbà náà ò ní kú lè rẹ láíláí. àmín àmín. ó mà ní tọ́ka bí tó ń jẹ wọn kéwú ní àyè rí. آمين السلام عليكم وعليكم السلام ورحمة الله جزاكم الله خيرا جزاكم الله خيرا اللهم صل على Hello. Hello. Hello, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi. Ó kọ́ ibi ẹtí ń pè yí o. Orúkọ mi Muhammad Yusuf láti òkè abẹ́rẹ́ Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ní mọ́sálásí bá wà tí wọ́n ti bo páànù rẹ̀. Mhm. Bí àtìtì rẹ̀ ilẹ̀ lẹ́rẹ̀ náà, péye mhm. péye pẹ̀lú asán ló wà níbẹ̀. Bí abájíṣẹ́ wọlé ṣé a wọ bàtà wọ inú mọ́sálásí run láti tẹ òbí ẹni ni àbí àbọ̀ bàtà lẹ́sìn ẹnu ọ̀nà. ẹ wọ bàtà láti ta ìpẹ́ àmọ́ ẹ má wọ bàtà láti tẹ̀ ẹ́ ní ẹ má wọ bàtà láti tẹ̀ ẹ́ ní torí pé bàtà tẹ ẹ wọ fi tẹ̀ ẹ́ ní ẹ ń dọ̀tí ẹ nínú tẹ́rọ ọlọ́run kan bá dúró fi ṣe sọ̀lá ẹ ń dọ̀tí aṣọ rẹ̀ nù ẹ̀tọ́ wo wàá lẹ ní láti ṣe sábàbí kásọ̀ tí ọ dọ̀tí. ànábì bàtà ṣe ṣùgbọ́n báwọn mọ́ṣáláṣí rẹ̀ ń ṣe rí wọn ò tẹ́ni kankan sínú rẹ̀ hmm. ẹ̀yin náà kẹ́ni kó nu gbogbo mọ́ṣáláṣí yín pátá ẹ wà á máa fi bàtà ẹ fi máa ṣe sọ̀rẹ́ ẹ fi máa jókòó ẹ fi máa dìde ẹ yọ wà lẹ́sẹ̀ yín tẹ́ fi rúkọ́ hmm. sunna anabi sallallahu alayhi wa sallam àmọ́ pẹ̀lú pé ẹ wà á fi ba nǹkan jẹ́ ẹ fi dọ̀tí aṣọ àwọn èèyàn kò ṣe déédéé pẹ̀lú sunna. Aleykum salaam wa rahmatulah. Ó kọyìn bí ẹ ti ń pè yí o. Orúkọ mi ni Rẹ́dà Bùrẹ́yìn láti Òṣogbo. Láti Òṣogbo, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi pé ṣé obìnrin lè correct orúkọ lórí ìyẹn tó bá jẹ́ pé àwọn méjì nìkan ní jẹ́ wọ́n kí wọn. Ọkọ wa ti ní ṣèṣì. Ẹlẹ́kejì ni pé ṣé tọ́kùnrin ní láti máa jẹ kọ̀ǹkọ̀? Láti máa jẹ. Ó ti yẹ kọ̀ǹkọ̀. Ó sọ̀rọ̀. Obìnrin kó tún ọkọ ṣe tọkọ bá ṣàṣìṣe torí pọ́ bá àjọkọ rẹ̀ kọ̀tọ́ hmm. torí pé Ànábì sallallahu alayhi wa sallam ó fi yé wa wípé ọkùnrin ńláyé gbà nínú sọ̀láàtì láti sọ̀rọ̀ tán lómi sí man nabahu shay'un fi salatihi falyusabbih hmm. wa innama at-tasfihu lin-nisa. Ànábì ní ẹni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí nínú sọ̀láàtì rẹ̀ tọ́jọ́ ọkùnrin kó sọ pé subhanallah hmm. Ànábì sì ń kéwú lọ nínú sọ̀láàtì ńjọ́ kan ó gbàgbé ńtọ́kàn ó fi bẹ́ẹ̀ ó fi parí sọ̀lá ìgbà tó wá parí ó ní alaysa fikum Ubay Ubay ibn Ka'b kò sí láàrin yín ni alaysa fikum rajulun rashid tí ó sẹ́nìkan nu yín tó ni so ìyẹn ni pé ọkùnrin rajulun ọkùnrin so obìnrin bá jẹ́ pé ń ṣe sọ̀lá tìlẹ́yìn èèyàn tó ń tìyìn bá ṣàṣìṣe tí ẹni pé kó o fi inú àtẹ́lẹwọ́ rẹ̀ gbá òdì àtẹ́lẹwọ́ rẹ̀ tó ti fi gbára wọn ó ti fi ṣàpèjúwe fún kọ́sàṣìṣe. òun ní ká láti ṣe rẹ̀ ọmọ àti ṣe ààrẹ bí ọba máa tí ó ké máa so eléyìí ìjọba àwọn àwọn á pọkọ mi ni lọ́wọ́ àmọ́ aka sọkọ létí nù sọ̀lẹ́ hmm. ẹ jẹ́ mú ẹyọ kan sí i kàdìkàdì ẹ wọ́n ní náà pé ṣé. kọ̀ǹkọ̀ lábẹ́ òfin ọlọ́run ìwádìí fi hàn wá pé ọ̀pọ̀lọ́ ni wọ́n ń pè léde lárúbáwá ń kọ̀ fún wa láti pa ọ̀pọ̀lọ́ nínú àmì ntí ọ̀tọ́ ká jẹ lábẹ́ òfin ọlọ́run ó ní gbogbo nǹkan sọ pé tẹ́ ẹ bá ti rí ẹ pa bí ejò kọ̀tọ́ ká jẹ gbogbo nǹkan ní tẹ́ ẹ bá ti rí ẹ má pa kọ̀tọ́ ká jẹ bí ọ̀pọ̀lọ àrúgbó ló ṣe jẹ́ láàyè <laughs> ṣẹlẹ́yìn ìjọba ó ṣe jẹ́. ẹja ọjọ́ ti lọ ẹja dàdún bí lónìí ibi láti mọ̀ ṣẹnu owó ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ń ṣe agbátẹrù ètò yìí kí Allah subhanahu wa ta'ala kó bá fi san lẹ́sùn lórí láyé níbi àtìlọ́jọ́ àgbóyìnlẹ̀ kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo ọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní kọ́kọ́ abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà ìwá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abu Zainab àti afa Nurudeen tí wọ́n dìjọ́ kọ́ orin ìwà jazakumullahu khairan ọ̀làdùnní dòlò lóko ọjọ́ mẹ́jọ ìlú ni ẹtún jẹ́ pàdé padà lórí ètò yìí títí ìgbà náà ni mò ń kí wáyé pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.